Ìṣe àwọn Àpọ́stélì orí kẹsàn-án. Ṣùgbọ́n Sọ́ọ̀lù, ó mí ẹ̀mí ìkìlọ̀ àti pípasíbẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn Olúwa. Ó tọ olórí àlùfáà lọ. Ó béèrè ìwé lọ́wọ́ rẹ̀ sí Damasku sí àwọn sínágọ́gù pé, bí òun bá rí ẹnikẹ́ni tí ń bẹ ní ọ̀nà yìí, ìbá ṣe ọkùnrin tàbí obìnrin, kí òun lè mú wọn ní dìde wá sí Jerúsálẹ́mù. Ó sì ṣe bí ó ti ń lọ ó sì súnmọ́ damasku lójijì láti ọ̀run wá ìmọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ yí i ká ó sì ṣubú lulẹ̀ ó gbọ́ ohùn tí ó ń fọ̀ sí pé. sọ́ọ̀lù sọ́ọ̀lù èéṣe tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi. ó sì wí pé. ìwọ ta ni olúwa. olúwa sì wí fún un pé. èmi jésù ni ẹni tí ìwọ ń ṣe inúnibíni sí. Si ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún. ó sì ń wárìrì ẹnu sì yá ó ní. olúwa kí ni ìwọ ń fẹ́ kí èmi kí ó ṣe. olúwa sì wí fún un pé. dìde kí o sì lọ sí ìlú náà a ó sọ fún ọ ní ohun tí ìwọ ó ṣe. àwọn ọkùnrin tí wọ́n sì ń bá re àjò dúró kẹ́kẹ́ pamọ́ wọn ní ẹnu wọ́n gbọ́ ohùn náà ṣùgbọ́n wọn kò rí ẹnìkan Sọ́ọ̀lù sì dìde ní ilẹ̀ nígbà tí ojú rẹ̀ sì là kò rí ohun kan ṣùgbọ́n wọ́n fà á ní ọwọ́ wọ́n sì mú wá sí Damasku ó sì gbé jẹ́ mẹ́ta ní àìríran kò sì jẹ bẹ́ẹ̀ ni kò sì mu ọmọ ẹ̀yìn kan sì wà ní Damasku tí à ń pè ní Ananaya Olúwa sì wí fún un ní ojúran pé Ananaya ó sì wí pé. wò ó èmi nìyí olúwa. olúwa sì wí fún un pé dìde kí o sì lọ sí ìta tí à ń pè ní ọ̀ganran kí o sì béèrè ẹni tí à ń pè ní sọ́ọ̀lù ara tásù ní ilé juda ṣáà wò ó ó ń gbàdúrà òun sì ti rí ọkùnrin kan ní ojúran tí à ń pè ní ananaya ó wọlé ó sì fi ọwọ́ lé o e kí ó lè ríran ananiya sì dáhùn wípé. olúwa mo ti gbúrò ọkùnrin yìí lọ́dọ̀ ọ̀pọ̀ ènìyàn gbogbo búburú tí ó ṣe sí àwọn ènìyàn mímọ́ rẹ ní jerusalem ó sì gba àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà wá sí ìhín yìí láti de gbogbo àwọn tí ń pe orúkọ rẹ. ṣùgbọ́n olúwa wí fún un pé. máa lọ nítorí ohun èlò àyò ni òun jẹ́ fún mi láti gbé orúkọ mi lọ sí iwájú àwọn kèfèrí àti àwọn ọba àti àwọn ọmọ Ísírẹ́lì nítorí èmi ò fi gbogbo ìyà tí kò lè ṣàìjẹ nítorí orúkọ mi hàn án. Ananiya sì lọ ó sì wọ ilé náà nígbà tí ó sì fi ọwọ́ rẹ̀ lé e ó ní. Sọ́ọ̀lù arákùnrin Olúwa ni ó rán mi Jésù tí ó fi ara hàn ọ́ ní ọ̀nà tí ìwọ bá wá kí ìwọ kí ó lè ríran kí o sì kún fún ẹ̀mí mímọ́. lójú kan náà nǹkan sì bọ́ kúrò ní ojú rẹ̀ bí ìpẹ́pẹ́ ó sì ríran ó sì dìde a sì baptisi rẹ̀ nígbà tí ó sì jẹun ara rẹ̀ mókun Sọ́ọ̀lù sì wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn ní Damasku ní ijọ́ mélòó kan lójú kan náà ó sì ń wàásù Kristi nínú àwọn sínágọ́gù pé ọmọ Ọlọ́run ni òun ṣe ẹnu sì ya gbogbo àwọn tí ó ń gbọ́ wọ́n sì wí pé. ẹni tí ó ti fòòró àwọn tí ń pe orúkọ yìí ní Jerusalem kan ní èyí tí ó sì ti ìtorí náà wá sí ìhín yìí láti mú wọn ní dídè lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà. ṣùgbọ́n Paul ń pọ̀ sí i ní agbára ó sì ń dààmú àwọn Júù tí ó ń gbé ní Damasku ó ń fi hàn pé èyí ni Kristi náà lẹ́yìn ìgbà tí ọjọ́ pípọ̀ kọjá àwọn Júù ń gbìmọ̀ láti pa á ṣùgbọ́n ìdìtẹ̀ wọn di mímọ̀ fún Sọ́ọ̀lù wọ́n sì ń ṣọ́ ẹnu bodè pẹ̀lú ní ọ̀sán àti ní òru láti pa á ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ mú un ní òru wọ́n sì sọ ọ́ kalẹ̀ lára odi nínú agbọ̀n nígbà tí sọ́ọ̀lù sì dé jerúsálẹ́mù ó pète àti da ara rẹ̀ pọ̀ mọ́ àwọn ọmọ ẹ̀yìn gbogbo wọn sì bẹ̀rù rẹ̀ nítorí wọn kò gbàgbọ́ pé ọmọ ẹ̀yìn kan ni ṣùgbọ́n bánábà mú un ó sì sin lọ sọ́dọ̀ àwọn àpòsẹ́lì ó sì sọ fún wọn bí ó ti rí olúwa ní ọ̀nà àti pé ó ti bá a sọ̀rọ̀ àti bí ó ti fi ìgboyà wàásù ní Damasku ní orúkọ Jésù ó sì wà pẹ̀lú wọn ó ń wọlé ó sì ń jáde ní Jerúsálẹ́mù ó sì ń fi ìgboyà sọ̀rọ̀ ní orúkọ Jésù Olúwa ó ń sọ̀rọ̀ lòdì sí àwọn ará Hélénè ó sì ń jà wọ́n níyàn ṣùgbọ́n wọ́n ń pète àti pa á nígbà tí àwọn arákùnrin sì mọ̀ wọ́n mú un sọ̀kalẹ̀ lọ sí Kesaria wọ́n sì rán an lọ sí Tásù nígbà náà ni ìjọ wà ní àlàáfíà yí gbogbo jùdíà ká àti ní gálílì àti ní samaria wọ́n ń fẹsẹ̀ múlẹ̀ wọ́n ń rìn ní ìbẹ̀rù olúwa àti ní ìtùnú ẹ̀mí mímọ́ wọ́n ń pọ̀ sí i. ó sì ṣe bí pétérù ti ń kọjá la ẹkùn gbogbo lọ ó sọ̀kalẹ̀ tọ̀ àwọn ènìyàn mímọ́ tí ń gbé lídà pẹ̀lú níbẹ̀ ni ó rí ọkùnrin kan tí à ń pè ní enia tí ó ti dùbúlẹ̀ lórí àkéte ní ọdún mẹ́jọ ó ní àrùn ẹ̀gbà pétérù sì wí fún un pé. éníà jésù kristi mú ọ lára dá dìde kí o sì tún àkekèé rẹ ṣe. ó sì dìde lójú kan náà gbogbo àwọn tí ń gbé lídà àti sárónì sì rí i wọ́n sì yí padà sí olúwa ọmọ ẹ̀yìn kan sì wà ní jọ́pà tí à ń pè ní tábítà ní ìtumọ̀ rẹ̀ tí à ń pè ní dọ́kà obìnrin yìí pọ̀ ní iṣẹ́ oore. àti ìtọrẹ àánú tí ó ṣe ó sì ṣe ní ìjọ́wọ́n nì tí ó ṣàìsàn ó sì kú nígbà tí wọ́n wẹ̀ ẹ́ tán wọ́n tẹ́ ẹ sí yàrá kan lókè bí lídà sì ti súnmọ́ jópa nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ pé pétérù wà níbẹ̀ wọ́n rán ọkùnrin méjì sí lọ ibẹ̀ pé. má sì jáfara àti dé ọ̀dọ̀ wa. pétérù sì dìde ó sì bá wọn lọ nígbà tí ó dé wọ́n mú un lọ sí yàrá òkè náà gbogbo àwọn opó sì dúró tì í wọ́n ń sọkún wọ́n sì fi ẹ̀wù àti aṣọ tí dọ́kà dá hàn nígbà tí ó wà pẹ̀lú wọn ṣùgbọ́n pétérù ti gbogbo wọn sóde ó sì kúnlẹ̀ ó sì gbàdúrà ó sì yí padà sí òkú ó ní. tàbítà dìde. ó sì la ojú rẹ̀ nígbà tí ó sì rí pétérù ó dìde jókòó ó sì na ọwọ́ rẹ̀ sí i ó fà á dìde. nígbà tí ó sì pe àwọn ènìyàn mímọ́ àti àwọn opó ó fi lé wọn lọ́wọ́ láàyè ó sì dínà yí gbogbo Jópa ká ọ̀pọ̀lọpọ̀ sì gba Olúwa gbọ́ ó sì ṣe ó gbé ọjọ́ pípọ̀ dé Jópa lọ́dọ̀ ọkùnrin kan simoni alawo.